إن الحمد, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له Wa wa wa wa ashe Abduhu na shednamuhamad abdrasulu salamalekum rahmatlọhiort yakomurioanke ọmekerenyanweya t nụ akụghi aji nike anyị ohuruba nụhc aba bere me era 1436 e ana ikonto e mori sallallahu alaihi wasallam awa mi hijira horo maka nangu medina dose ruho ibo ihana ike e anyi ihenta inuwa uhemba era 2015 wani sabe ana be matnu umdatul ahkam yani wa ana hem umdatul ahkam ani abdul gani ana ike al magdisi ochere Eh, yawzira nyimi babul itikaf amma ma wari ma nyiman mi karo ke mi usere alanyi dagiwa eh, mu hadisi abdullahi ibn umar sara Abdullah ibn umar, uh, umar ibn khattab anaka ya nasi na mai mere kiye ichi da ana ni mli saka mare ma nyima hune babul itikaf hadis baba naika awaida oh, na bi ana aisha radhiyallahu anha أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر أواهل من رمضان ok ado hono aisha be muri ina ile paraktara onto muri umura me ngona dole mo ha o me itikaf yani inni odira me ewo min ramadan enu ho ramadan hatta tawafahu allah por umur subhanahu wa ta'ala dɔmɛ dɔsi usu dɔsi dɔsi ba siri ntɔ mɔri sallallahu alaihi wasallam summa ataka fa azwajuhu min ba'dihi awele mono isonto mɔri sallallahu alaihi wasallam den reba na mi tikaf awele mono ika onto mɔri omori amin wala da re mo ha ora se tete wa fil labs enwe osa anaike imam buhari o dawenan kana rasulullahi sallallahu alaihi wasallam أو يكون مولي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان أم إتكاف إن أبي رمضان فإذا صلى الغداة جاء مكانه الذي أعتكف في إجارة كسالي آننا دوبي دونا ياتو أهنا إكاي أنتم مولي صلى الله عليه وسلم أم إتكافنا أنا صنبي hadis ana ke imam eh, al-maqdisi o si opuni ilai itikab ono bi hadisu aisha radiyallahu anha ana sado ka onto mori sallallahu alaihi wasallam o mi itikab ini odire mi ramadan nani yebe nyima ini hadisa ya unika aki itikab yani yaka ini ekura kene daika oika ina kura kene ibnu mulakin rahimahullah alayhi ok aaki itikaf fi lugatan yani inirei lugo luzumi shay'in ona wika oro pazi isenyenyi wa habsu nafs alaiha dozo denwan oro dozo denwan isono khairan kana aw sharrun isonon iso izo idola wo penwan ezal awe sɔɔbɛ na ikaye iso dibiawen yani sɔnu pɛ ŋɔ dan ɔyi zɔɔbin abe ke o dibiawen ɔnɔ ɔyiwe yani ya kare itikaf lugotan yani ani ɔmɛn an kɔmɔ wata ala ɔmɔ aka inire yɔ inire aza ne bi musa inu mana ka ɔmɔ ke okuha. ana ke fir'aun lanatullahi alayhi onin azan e ma do anibi musa folo de na hure hi ku a de na e ma jina no mo mana wa sala dak wa jawazna bani isra'ila al-bahr ya meke banu isra'ila ni en ne jinu ku hono ana ko mo mana wa o meka en ne jine den ni tu irago fa'atu fa'atau ala qaumi yakufuna ala asnami lahum yani banu isra'ila ni den ni tuka anyi rago ana ikaye yakufuna enne penwan niza yani enne ya pe irago na ikaye e mani jepi onyono kumi ori na ika e ayeke yani wele omoriki yakufuna ene jeipe yani sene jeipe an ewo izawe ona lure ka ibn mulakin aga ke wa habsun nafs alayhi dozo de wonoro dozo ko zige wondo e tu pisono khayran kana aw sharrun yani sonu mani ya tu pan aizawen abika odiyawen yani azan la ya mitika sai ya mitika fe ala asnami lahu yani inyono kumona ika ene eh, to go na mi kaza nabi Musa alayhi salatu wasalam ije ni the kind of devotion na ika ene eh, nyi yani ndo meke ene eh, kaka qalu ya Musa ij'al lana ilaha kama lahum aliha e nabi Musa wa le se asman kel mele ni mori an man le mori ye da ya kele tesu dani musa alayhi salatu wa salam da ka wa kai nakum qaumun tajhalun era go we na kai mum me arumayen ato iko no mo zona wa taala o ma kale in le e na ka ene makamau no mo zona wa taala doka humul ladhina kafaru ene we na kai ene makamau wa saddukum anil masjidil haram yani deni ni jozi deni ni boguba deni isana eh, eh, ikaye o oh, ina kana ini kaye o oh, ini ni masjidul haram don subhanahu wa ta'ala dako wal hadiya ma'kufan an yabluga mahalla ati hadiya yani esupa ana ikaye eh, o oh, yani sacrifice ni ana na enne doro era jose enne raje e ba do kaye ahoni hadiya non yani ngo onwo dure kaye amenyi tutu hudaybiya asabe ni radiyallahu anhum arda eso peni ni beleva na wo ozi ana me ka yonto muri sallallahu alaihi wasallam o me ka wa kenne wo den ne hulas kenne wo de yiru ka even kena no ono bi masjidul haram polu umu salama do wa chat advice yonto muri sallallahu alaihi wasallam ko wo so pando he ono akoire so do akoire so dai ki advice ano no ono sana ke o sebi al umma ni hanan yani cs ka asa ụdan yani logotan da sana ikaye ọzọ ọzọ nwane ai mahbusan malzuman yani wa man zenwa odo padan ati oika anaike ani musa alayhi salatu wassalam ore kayo samiri inu manaika o sisi gold another ni enyo bi anaika azenyi dovara yani lesu imalu another na heke dani musa alayhi salatu wasalam ijobe loka انظر الى الهك اله انظر الى الهك الذي ظلت عليه عاكفا يعني كان يوم مريا ونايكا ايه wa penguza nene dai ka anu ya pina nai kai me na dai ko no kusimo o muri ya ne dani musa alayhi salatu wassalam daka la no harikanahu yani o muri non eva ya eva garaje ke ke o oh, no no di he ku ha yani somi na ke ai mukiminan mukiman mulazima waje ai sanan do mani penwa ora atoi ka onon murmana wa ta'ala onon raga ka wala tubashiruhunna wa antum akifuna fil masajid yani asuka boseuni ana wika ohinu mallasi yani wa meti kafene yani lugatan ani rei itikaf meya isana ke ozo penwa ni la ịsanọ da penwani zan bọọ jere arika ọ jere as far as ka wara penwa da wa je ịsanọ yani ọsanọ sozo ke wa mi itikaf ọna mi fa'a hozo min al'ayat an itikaf yahtassu bil eh, bil masajid yani rere ini ayonon ka ịsanọ itikaf onokwu omori me aizuoge ajọ chikai e, ini mọlẹsị ọrin ana mai atai kono mun mana wa ta'ala ana kaini ayasa ka wa anta hiro baitiya litta'ifina wal akifina war ruka isujul ono ika iliham wanyoni ne yena ika ejisi kara yani na ika e, ami tawafi e kari kaba yani ani ibrahim alayhi salatu wassalam onu ni ojiani isma'il, onoma zụn'awota ala, onoma na adreesị, dọkịta, atena ike. Ebe a ni n'i ma ziduru haram, deeni ayizu ọdịnihu, ne m'ịtiga. Wọrụ ka esụ Juu, atena ike ị amiruku, eyazu ọkụ duku, ọ wee wile m n'ọdị, eyapu ibe فجعل عاكفين بعد أهل التواف ومولنا وتعالى دم ويتما انا يكاي اني هيزو دي امتكاف او منورا كالينا يكاي اي جزيكاري كابا فدل على ان الاتكاف من افضل القربات وصلنا منازو كايسنا هي او يبزوغي دورو بيواني زوما لسي او اني او يبورو مولنا وتعالى انا يكا او نيباني حيث ذكر بين الطائفين والمصلين إنه منا قمض منا وتعالى أعظم تمينا كان أنا كي جزيكاري كعبة أتينا كي أيا أيا كسلا إن ملسي والركع السجود يعني صنع بي أهجوي إتكاف يعني إني لغة دورة فهمو لسا لأك إتكاف يعني ديس كي جوان إني شريعا anabi ijenye ibnu mulakin donika huwa iqamatin mahsusatun wa yusamma jiwarun aida wa minha qawlu aisha kana yasga ilayya rasuhu wa huwa mujawwiru fil masjid fa arjulahu wa anna ha'id ibnu mulakin donika onobo ije yani ahana ikai ajoche yani arehe kai isono zamani be wani bahura ono boy ka ani aisha radhiyallahu anha kontu muri sallallahu alaihi wasallam o mani jesire sonne me o le manai kai bope wani zi malasi o le manai kai bora me wani kai o inu malasi oni doni ini sharia huwa luzumul masjid li ta'ati Allah ono bi oyi pazu mallasi agobi oyi sa so mori subhanahu wa ta'ala donc luzumul masjid wal baqa'u fihi muddatun la la taqal an yawm lil tafarrug lil ibada wal intiqai an dunya okay ono bi oyi pazu mallasin anaike umono la se pazu mallasi o jiha huni ekohet agobe dɔɔdɔ sisi ŋɔ n'ozuzu ye ibada wal enkitɔi ani duniya ati dɔɔdɔ fɛŋɔn yani dɔɔdɔ deŋɔn hun ni ɛrɛ hɔnɔn wa an asgɔliha ati sanai kai o kozigɔdɔ ayinan wa an aliha ati azanai kai o yinan duwa fɛŋɔ ozuzu ya ha duwa mi bada wa huwa sunnatun sunna bin dai kai azɛ ina shari'a kai ya mani mɛ wa fihi ọ̀hìn máa ní mẹ́ẹ̀dọ́yìn bá yẹn wàlákínnahu làyájíbó ìlàbí nazir àmọ́dọ́ máa ní yúgbá yẹn ẹ bàbá bọ́ ìtura rẹ̀ so àáká yẹ ìjọ́zọ̀ ọmọ kàtẹ́tẹ́ fẹ̀yìzà nàzọ́rọ̀ hù wọ́jọba alẹ́ ìlúwọ̀fà ìjọ́zọ̀ ọmọ kàtẹ́tẹ́ kọ́ni máa náà mẹ́ ọkùnkúrò àbí wájì bí tóra rẹ̀ so ká yẹ ọmẹ asman kọ́mẹ̀ bẹ́ẹ̀ ni hadith umar alẹ́bí sanamarọ̀ bihi asman kọ́mẹ̀ bẹ́ẹ̀ ni hadith abdullahi ẹ̀ẹ́ eh, umar ibn otob anaika eba ka do eba ka ini objana weka ono makadete ke ona mi itikaf yani ni masjidul haram enu monaika ono fi ni jahiliya onto mori sallallahu alaihi wasallam doka auf bi nazrika yani showe katete anaika warame sasa nawe ake itikaf yani shar'iyatan yani oyi parengu doro pengwani zimalasi agove do si kaguro mo subhanahu wa ta'ala do pengwan huni ehonon ondulik abdullah ibn jibrin ama kaleni al hikmatu min mashru'iyati al itikaf sebi wisdom anaika on ini kai oize anaika yi aze o umu subhanahu wa ta'ala o me asiria o me asuzikai amitikaf ذكروا أن الحكمة من الاعتكاف أن يتفرغ للعبادة ويشتغل بالقربات أوكي آه مويتا مايكا إروي إيوي أنا إيكا أو إني كميتي كاف أنا بكا أو تتوما نوزوسو agobe oye hekomos mana wataala do kuozige ngwan dai kai iseno kuozige ngwan ele abisa na ka oba se o kaguro mos mana wataala wadhalika samedo man yali anna al insan fi sa'ir waqtihi yashtagilu bid dunya

baawa onye ọka ele ewe isi ka e omori ya ndị ka enwekwa ngwa nọn enwe ya atọ nọn mmanụ ọrụ ọrụ dosu figari to at umana man na ndai kai e. e ba su sa su mu subhanahu wa ta'ala e ba su mahi ke mu subhanahu wa ta'ala fa yadhhaba alayhi waqtu tawil kull yawm do me kai e. ini abe ko he umme odenwu ummona ko godo ọrụ ọrụ numan do na kene majanan dai ka wonan enyi sana kai asehunan imma fi kasbi dunya isadaka afemme esi shehonon wa imma fi lawi awika afemme ngome wa sawi awika dozo naita fa huwa yajibu an yaftau hadhihi al ashiya ono me dobi wajibi tura da sukai abisanan oda wa yaj'alu lahu waqtan khassa lil ibada da nyu mona ikaye o man joche umona joche anda ika safi ono bi oisi ko mo subhanahu wa ta'ala yani umonon dase ko mori do to ngono susuya do hengon hune honon ati izigan atene inan wa yazimu masjid wa yastagilu bi qurba do zuguma lasi da ki so ko yazigan wan ona sana ko wa sioni ka guro mo subhanahu wa ta'ala daka ana ki o in man lasi fa innahu yatanakkala min ibadati ila ibada duli kai o rizizia o renwu o isa hune ibada ni na hune ibada sa fahuwa imma an yastagilu bi salat is aida ka ofori gen wanda ki sala akon wa imma an yastagilu bi qira'a ay ka ofori gen wanda ki ke wakan wa imma an yastagilu bi zikr ay ka ofori gen wanda ki zikri yamen wa imma an yastagilu bil fikr ay ka ofori gen wanda ka ba fe no fe be inni isana ka e o mo zona wa ta'ala oto dak wa imma an yastagila bi tadabbur wa ta'akul e ejanyi dai ka ba ponda ejanyi dai ka be rure ejanyi da sire ni ile iroyan da shason be kai awaroka omania wa imma an yahma nafsahu wa yahfaz nafsahu anil asam wa nahwiha alika osire wan hunni akowe asana ka obe ni enwosonan umono da si mitika wereke oba masori kai ọnụnụ zeliri sana ikaye ọba ashọ ni gụrụ ebe seme agoka o ini itika inu mawo so sonobe hikma ana inu mawo dure kae fa huwa munkati fa huwa munfarid munkati on nyara do denwan anil mulazati dunya wa an shahawatiha yani huni uhine honon aisana kai aya lesi ati erena ika ehina wa an mukasibim ati oil shozi kai ozonyinan wa arba'in ati ogona kai ozarinan wa an tijarati muasgalim ati oiko rigi won ini owe onon ati sana ika origo la inu korowa wala yahtamu bi shay'in minha de enyi sana ika o kudubanye ensenen yani inkati an halku kulluhum do twenwanu huni abuna bembem wastagilu bil halik

yani kullu juz'in min ajza'ihi yastagilu bil ibada abu chuche ino chenwan wono kumeda ikaye boku ozige wan ibadan yani omani ya ezenyo jure inu mona ika ozo simani ya ono mona ikaye

nyamana be kini mallasu ya ndai kaye so wa gubani ni mallasi le ajli ibadati allah uwele kaye ewe mallasha no inan ewe we zanan kawe be fi change ewe ana kwete un mallasha je dune tu kaye ani ba gana se be da ku million or thousand here wow yani so wa gubani ni mallasi le ajli ibadati allah yani ibadano lumre kaye o wa masore kaye anyono dozainan asai kaye a hewa ni mallasin ọnụ ndụrụ ke ala enu mụ ọrụ ọrụ na ana bika wa enwe ọrịrị en ọzọ ma fahụ na ke ijanyidu na ita ijanyidu modibi ijanyidu omere ọnụ ma ndụrụ ke ijozo osi nyi mere ke aya na ahụ yani ọnụ ọrụ a me akọbe ọrụ ọrụ yani ọnụ ọrụ a je ha eni ibada enyi e, ọrụ ọrụ na ikaghị ọnụ ebe dị me anụmanụ nke mere hụ na wa ndụrụ kaghị wesi nyi mara je ha ijanyidu redisa ikaghị wọrọ enyi mgbe anaghị ka

agobe abebe anọmanụ nya ndị onye nwutuba inan yani na-etuba ijọọman na kukuran dọkusalan abirenan ebe anyị tasiri ini ya dure ahụ na ibadan nọ aya ndị ọrịa lórí ká ẹ ọ̀rẹ́ pẹ̀mú yẹ ya

dure kai ayan ole sire oye ko qur'an ayan do nyi here oye menwo me ati oye na ita ayan do nyi here oye ri omori ibe ohode kari ake ai ebi onon ibi wewe abere na amako yonon do nyi heran osono bi the wisdom anaika omozo na wa taala osimeke isana hitika ona nure gai isana hitika la ya tasbi ramadan fakat e bi ramadan kana jote ọzọ nyẹ́ ń mẹ́ na ìka yìí ẹ́ e, fẹ́fẹ́ ọmọ ramadan ọ̀nà nke nìke ọmọná ọ̀dọ́ mọ̀nìlá o ọ̀dọ́ ke ọmọná ọ̀nà lẹ́sẹ̀ jọmọ̀ ẹ̀wọ̀n náà ìka yìí ọ̀nà oríṣi àná ìka ọ̀nà ọ̀yà ọ̀yẹ́sì ká gbúrọ̀ ona ndure ke aisha radiyallahu anha da shabe nan kan to muri sallallahu alaihi wasallam o mi itikaf yani itikaf onon da ke odire mi ramadan o men poro do mo mona wa taala do me ko shete o ile mono isande ya mi itikaf o ba vile mi onon to muri sallallahu alaihi wasallam do men yani aisha radiyallahu anha dora re shabe ini hadisa na ke yaji umana ke aworo ke odosimuni itikaf daka ijaza kusale ijon to mori sallallahu alaihi wasallam amma ne kusale nene. ne da ya to hana kai a ah, me itikaf nan yani yara kai sanini oika inka on to mori sallallahu alaihi wasallam

alam leke ọ̀rọ̀nà yàtọ̀ ní máa lọ́sí bóran ọ̀rọ̀ kálẹ̀ ọ̀mí àwọ̀nyá àwẹ̀wà ẹ̀rẹ́ mahẹ́ ọ̀ka ìrọ̀nà mi ti káf yàní sánà yìí ti káf ọ̀rọ̀ wọn ẹ̀lẹ́nẹ̀ oríwa dòtò ọwọ́ wọn oríwa

era ono itika bono to mori sallallahu alaihi wasallam bono me daika 20 days asmen dire rere insana ka yere ini hadisa non ke isana he itikaf yani o ini shart li sihat al yani yere rere ni hadisa non kai ebe ababawe ke abaw abawe den dire rere ni hadisa non ke isana itikaf la yasihu illa fil masajid e, isana itikaf e jetere ake ozame inu mallasi liana nabi sallallahu alaihi wasallam wa azwaji aw gonto moy sallallahu alaihi wasallam on lisan wa asabiati asabian inma taqifu fil masjid enemi itikaf ini masjid ma al mashaqqa fi mulazimati desa ka do zo boy nu malazi poro ele ebe na ikae onyi ezama فلو جاد في البيت لفعلوه ولو مرة أوكا يعني ذهك مينيه يعني أنتم مولى صلى الله عليه وسلم أتي أصحابي رضي الله عنهم وأرضاه أي يعني رام أولاك علي أكوبونيا كنابين ولا سيما دوك especially النساء لأن حاجاتهن إليه في البيوت أكثر especially أسنتم مولى أو أنيا نين أنا إكاي إليه إسنا إكاي أولو كنامي إنيه oyi ni idile ihe na ikaye oni ka onye na oyi neyi do meto ile hi ya no no na ya wo ni on all rubaraki ama ezere enere ba me tuntu mori sallallahu alaihi wasallam enere ba mi tikabi inni ilehi inu malasi ene men azman ke imere ini hadis dake wa hadha alladhi dhakarnahu min ittisasihi bil masajid okay oyi moita mai anaika ya moita na sono so ke ajoche yi malasi wa annahu la yasihu fi gairi o jere kai ozo me aho sana kai e bi malasi osono be mazhabo imam maliki do bi mazhabi imam shafi do bi mazhabi imam ahmad wa daud ni zahiri wa jamhurul ulama donc sawa'an onyonyo bil arrajul wal mar'a onyene ati onoru وقال أبو حنيفة لأبو حنيفة رحمه الله عليه دك يصيح الاعتكاف المرأة في مسجد بيتها وهو موضوع محيا من بيتها للصلاة دي أبو حنيفة رحمه الله عليه دك جريكا أظمي اعتكاف أجري أن يكون اعتكاف إني ملشنا إنيهان دك زمين باي ملشنا إنيهان أنوي أحنا إكاي أو من تنيوتي أنا إنا نكسر إنيهان yani sana be mazhaba abu hanifa amma mazhabin imam maliki imam shafi imam ahmad ibn hanbal elibana ni resu kai eze ojiri kai odomiti ka ehu bin malasho ya me yani onyonyo bin wa won ro wa won ne ثم اختلف الجمهور المشترطون مع مسجد الام ọba bere man da se banye ha hi ina na ka e ene me idu ka e amen malasi generally fa qala shafi'i wa maliki imam shafi'i at imam maliki wa jamhurum ati ororo ini arwa yasihul itikaf fi kulli masjid anike aadaki amitikaf ina bi malasi وقال أحمد إمام محمد بن حنبل ذلك يحتس بمسجد تقام الجماعة راتبة فيه yani awo oh, jere ba ayi oh, me itikaf il mallafi bana joti yi malasi na ikaye e, a sho jainan e, yani saliya rawati yani a kusalu pahinan wa qala abu hanifa da abu hanifa don ki yahtasu bil masjid tusalli fi salawati kulliha a joti malasi na ikaye e, a kusale upahinan وقال الزهري إمام الزهري والآخرون ذلك يحتاس بالجامع الذي تقام فيه الجمعة أجوتي ملسنا إكاي أشو جينا إسال الجمعة ونقل عن هزيفة بن اليمان الصحابي الجليل يعني دشو دادون و هزيفة أنا أنا وزيا ابن اليمان يعني أصحابي أدن وابن اتصاصه بالمساجد الثلاثة يعني أيجوتي anaika ajoti malasi eta almasjidul haram malasi anaika oyo makka yani uh, masjidul kaaba wa masjidul medina ati malasi anaika oyo medina wal masjidul aqsa ati masjidul aqsa yani daike ahanaika huzaifa ibn al-yaman o jeta because of hadisi anaika o hon won to mori sallallahu alaihi wasallam Ana anaika eba na wotilen ya meta honi babul itikaf ya eba le mabe ere ono ni babo mori osi because hadith anan o generate ahangata because of ilai call ibn mas'ud ilai uh, eh, abdullah ibn mas'ud anaika huzaifa ibn al-yaman o milituke ada mitikaf inni malasiya naika o gurire yan da kayoka an kontu mori sallallahu alaihi wasallam o ka ke afa me ti ka ba kinu mala cheta di abdullah ibn mas'ud do ka ke eyara ye ne sere isana ka weye areke eneye isana ka ewe hen yani lebe na ke arwen esina sebe ini hadisi huzaifa ibn al-yaman alani hadisi daif awen dalani ke hadisi nan onye enkata agwabo oika oni abdullahi ibn masud ono mani ka o susu ke oro nyangu mi itikaf ini maslation o ebe sarwane man kure ebe amma ebe ana wo tu hono polo dia sui uwe anaike arwa eleme al insaf fil itikaf yani dia si meahi hadisi huzaifa ibn al-yaman ila zawi dai kabo daifi yani huzaifa ibn bọ́ọ̀ rẹ̀ ìdọ́ ọwọ́ tẹ̀lẹ̀ inṣàlá múrí ó sì ìbá ya mẹ́ta aida fi òṣùgbó ìlkọ́dín ìbá kàlẹ̀ nínú hadisa huzaifa ibn liman ọ̀nà ọ̀yíkọ̀ ọ̀nà kàkìlá itikaf ilẹ̀ fi eh, masjid salasa ẹ̀yìn itikaf àkè eh, ilẹ̀ fi eh, la itikaf ilẹ̀ bil masajid salasa ẹ̀yìn itikaf àkè àmẹ́ inú mọ́lẹ́ṣẹ̀ta òmúrí ó sì ìbá mi bayanan bayanan shafiya de Abdullah ibn jimrin dɔki sɛmɛ de siyɔ ka yani itika sɔbi kɔnu itika mashuru anfil masjid sɛmɛ da yi ka oyi ka ka mi tika inumalasi iska amen dɔki wa iza kila ijo da hukuti nan ka sɛmɛ da jiyɔ ce ka ye ami itika inumalasi yuksiru fi hanna ɔbi mura yi ka ye aza hura abizɔ yani sana itika ba kolo tolu sun. يعني يأتونها للصلوات ويأتونها للقراءة والنحو ذلك يعني أذا بين ملشنون أو يبقى كسالة أذا ملشنون أو يبقى كيو أسنا أو بنسونون يعني أنا بكا إذا ما أنا به أنا يكاي أو بقى كوزيجا أنا يكاي بول كيمون أو تيمون أو لأجل قرابة إلى الله أقوى ذكر مريس منا وتعالى sɛmɛ bɛɛ bɛ kaka ye a maa o sa da yi ka ye elima lɛsɛn nɔ a na hɔrɔn ma na anyi ka ye a za ko gona lɛ kusa la a lɛ nyɛ nkura ka a lɛ nyɛ ŋɔ keru and like sɛmɛ dɔ bɛ ɛɛ makani hɔs la yɔ hɔlituhu ahad wala yarahu ahad sɛmɛ dɔ bɛ hana yi ka ye a maa ni jɔ ti ana yi ka ye ɔzɔ bɛ hura ɔzɔ nyɛ nhura le ɔkiri ka ke hasul itikafu bil masjid ajo ti kam itikaf inu malasi li annahu la buda lil muttakif min ada'i salati al jamaa akoka enyo jire kai odo na mi itikaf o be lo kwo sala na kai e shi o ka kwo ini jamaa wa kullu hulwatun tasgulu anil jamaa fala khayra fiha abi kozo to won lo susu odo sky ọnọ jenwa n'ọchị dọnọ ọkụkọ ya ha anaghị ka ji wamanụ jenwa ọchị dọọkụ ya ha ọmị ka ya isala naghị ka ya ọzọ akụ ni jama asụ kwụnya nwụkwọ fala hoiro fi ha enyo iza anaghị ni oitu osusu ọnụ kawọza amị ba dịnyanye dakwa da usalatul jama oisha wa sali jama wajibun min alwajibatul islam wajibi min ini wajibi anaghị ka ya ọ ini islam ana nure ke abdullahi ibn mas'ud da ka ya sabi ne ka law salaitu law salaitu fi buyutikum wa ya ana ku salai ne ya ne kam masal al mutahallaf fi buyutihim asman ka yana ka energy nye e ma ku sala inire yeli na wa la taraktum sunnatan nabiyikum

awale mno mori subhanahu wa ta'ala anaka kwa wa ma atakum ar-rasul fahuzu wa ma nahakum anhu fantahu iso non to mori sallallahu alaihi wasallam ana aseba unene fahuzu mani suwadanene wa ma nahakum anhu ono yuhunanene fantahu henwa unhunan so that wa kwa ikale yale nyinao na yuze kae ile ne ukanie eze ini sunna anyị bụrụ na anyị ka ọnụrụ za karịa ifoto ọka ọnụrụ anyị si hadisi ya ọka ọnọcha ya bịa n'aka ifoto haram ama ọ lebe uze ka ya ọnọcha ya bịa anaka ya ọnụ kisali zuhuri ọnụ na-akwụ ya na ọ bụ dakwa ọhụrụ ya dakwa ọrụra yana anya na wana kisali zuhuri ya na wakwa anya na wana kisali asri upe na wakwa anya ya na wana kisali magrib upe na wakwa ndo wa wakwa because of ijo su desire that ijo su ka ya ore si anehi nọnị ijuwa aka ya dị sọntụ mọni sọọla ọlesala dọka ya ewere ile nọ na ụmụ ịka anyị isu na kene osebeda na ewe ịsa ya be wọla ere so diwi awe ka ọzọ ma na ịka ere so diwi awe ka ya were eri hadis dọ ọhụ akụ akụntụ mọni sọọla ọlesala ọ ma na ịka do ku kwa ke kureka onto mori sallallahu alaihi wasallam ono muzmana wa ta'ala ana ka in qur'an ka e wa ma yantiku anil hawa in huwa illa wahyun yuha onto mori sallallahu alaihi wasallam o ma kare ida ka wa ka ya ni michel ona kare wahyu na ku muzmana wa ta'ala o so ya doka domin zumana wata ara doka inu kwayon kayi wa an zalna ilaika zikira litubayyana linnas ma nuzila ilaihim eyeche ohete aitamaye wonto mori sallallahu alaihi wasallam seme agowedo wa meha yani yala isana ikaye eyeche tewa ono mayan ka ka ka bere a ko abere da explain in detail in Quran Quran no moni ya dureke qur'an non da me do we do ya pe ko anama min jawami al kalim da ka wa qura gon don to mori sallallahu alaihi wasallam da me he ya ne yani do mori wele qur'an bana ci ame ci aho ne lawil mahfuz banguni baitul izza fi sama'i dunya upon ponye ci onda kuna bateza da ku tanwa dawe ce ku chakon ese ele ni da le bo dawe ko do 23 years don to mori sallallahu alaihi wasallam anla arefe be do me ha yan yola amadure kai agoika eze yinyi oisha yeninu ijire yosi tu da ya kai ewre no ni e umai ka ni sunna we weri sunna yani mustahabu awe wallahi ile e kon to mori sallallahu alaihi wasallam bana mɛlɛ ɛlɛ ɛlɛ sotora ɛlɛ sɔ asuman ko koran mɛlɛ mɛlɛ ɛlɛ sotora ɛlɛ sɔ ɛwɔ e ntɔ mori sɔɔlɔ ɛlɛ sala bɔ hɔrɔ wɔ asuman ko ntɔ mori sɔɔlɔ ɛlɛ sala ɔmɔ ka lɔw la anasokɔ ala ɔmate la amartuhum bisewa ɛnda kɔli odo wafere waya ɛnda kɔli salat ɛwɔ náà ika mi ihɛ waka ɔwɔ akata luma mɛŋu mianira amɔda ɛwaka yi ɛnɛ tɔtitɔ ɛni abalɔ lɛ yẹnu tó mori sọọlọ alẹsàlám ọyà ni kàákà yà tọchitọ dọ́mọ̀ ni kàákà náà làwọ́jà bàtà àlẹ́yìnà ọyà ni láì wájì bí tóra ẹ̀lẹ́sọ ọ̀nà nílùú kan tó mori sọọlọ alẹsàlám ọmọ ìkàlẹ̀ yà hajjọ ìmẹ̀ ọmọ náà kàákà náà dẹ́yẹ sàbíọ́ náà kọ̀ẹ̀tẹ̀ lọ́kà fi kó lè ám ẹ̀nà àbẹ̀rẹ̀ ayọ́ ọ̀bẹ̀n dọ́n tó mori sọọlọ alẹsàlám lójì lọ́kàn náà mọ̀nì kàlẹ́ àsòsè ẹ̀rọ ṣam kàmá yà ni kàkí náà mi sàn ọ̀yẹ́ nílẹ̀ àwùwá jìbí tó rọrọ̀ rẹ̀ sọ wọ́n à ń tún la tètè kó nàzálẹ́ àwẹ́nu kàtà nọ́yọ̀ wọ́ mẹ́. sọdúnrún kí ọ̀dà àkúrẹ́ ká yà ni sálẹ̀ jama ọ̀yẹ́kọ̀ yà ni ní súnà níbi ọ̀yà ni ànkọ́ ẹ̀yìn súnà níbi ẹ̀ sọ́dọ̀ ká ẹ̀ wajibi awe ni islam wal hulwatu allati hiya al itikaf sunnatu min sunan yani oito ngosusu ani ya dodo mitika dobi sunna eni sunna to mori sallallahu alaihi wasallam ababa fala natruku salawati al wajiba ma al jamaa li ajli sunnatun min as sunan yeba nabi sallallahu alaihi wajibi awe ka kwa ni jamaa na yawo wala nyu katan ewu wela hanai ka hanu ya kusala

دوك فلأجل ذلك أمكن الجمع بين حلوة وبين na الواجب فجعل الاعتكاف في المسجد نمو أوبوسي ka ame akwa ya ni ewere dozu ọ were m nọ salababo anaghị ka ọ retụrụ awere nụkọwa akwa ni jama doro akwa ni jama ọnà ndúrè káyẹ ìsanáhì ìtìká àyàn kàmẹ ìjọdọ ọba mẹ dáìka ìnímọlẹsí ana ndok wa hadha bi hilafi ma yaf'aluhu gallati sufiya osan ndo jonye isana ikaye anana mehe ni sufiya ni ayame allazina yaj'aluna lahum hulawat yajma'u eh, fiha anana ikaye enenya demu mana ikaye eni kogo ahenyanyi kama yakulun azman ki eni meka awika dodo tungonosu yani domi awa eo awika orunawo yani do ka wonu asiru lei enire yo morihin bona moita mai sana ko o oh, ebe banin oki o moni me dure ke umonon ono yesi ya tude lure ya do abumogodo do na ka sali jama o tu o jinere do bagusala ona nure ka daka anyị talbiya talbiya e na wa me do wa ya honya daka wa yizo eju wa na na ne ji a osule wa anya nkora daka talbiya no so eju wa ji na wela ka gonu mi atu an sobe wa ka ga daka wale manwo so da ayala sali jamo no ko e boto we ona me ka wa e karo e vi es ka wa mura wa e ko wa e karo e se ju wa wa ina ndo kuna we sale jama duna we o iwa se duna we o idike duna we a ah, bi so na ko aguro mori do wa ilon e ju na ji na we da we du ko mu agonon sa we du ko mori da kan eh. we abi ko ga da tunu me abe ibada onon to mori sallallahu alaihi wasallam ana e oh, o buchiri ibadosa kodo iskono mitika o buchiri kae esali jama isala anai kae o wajibi to ya so ka ko ni jama an abdullah ibn mas'ud ka ya ya ni na wala taraktum sunnata nabiyikum wa ya ni nabi sunni an nabiyune la dalaltum uyanilevu awoka oye kusala ni jama fa innahu min sunanil huda o ni n'ai kae bo bolo da juzin ana ndure ke esana he itikaf yani daika be shiyo kai aika in mallasi ayamen ana ke a kusala ina ni sali jama abika a kusala ina sali juma sira juma o tudu in itikafin eba weni di oito he abika ya ngune hadithu zaifa ibn al-yaman oniwa mehayan umuri osu waitu uh, next week ida woroka be ida woroka ya mitika anyo kaime inumalasi anawa arika hono hadisu zai bonon oni ya wa se mukoran alika iba me oh asuman ke o mewe inire anaba anaiki arhoye ne ku umuri osi ne hadisa sana ke orebe ile no ke anaisha radhiyallahu anha adahunu uh, aisha we annaha kana turajjilu an-nabi sallallahu alaihi wasallam wahiya ha'idun aisha rajallahu anha okoni ko mireso a nabi sallallahu alaihi wasallam awa wile manaika ini heido ni yan wa huwa mutabifun fil masjid onto mori sallallahu alaihi wasallam da ka ba miti ka hin malasin wa hiya fi hujratiha aisha rajallahu anha oni wana ni yaran yunawilu harasahu a nabi sallallahu alaihi wasallam do sire swani yoki aisha rajallahu

زوج النبي صلى الله عليه وسلم قالت أوكي عائشة أمري هنا إليه وسان نبي أمين قالت أوكي إن كنت لا أدهل, لا أدهل البيت لحجة أوكي أوكي مما نغنيه يسنيني والمريض فيه أرنين وازي أدائنان فما أسأل عنه أوكي أني إن كنت لا أدهل sorry أوكي إن كنت, إن كنت لا أدهل أني نغيه بيت للحجة يعني أني نغيه دايكايه esecho ni ngune haja ala kono webara ho ono ba hehe ono ba hehe o anyi sana ikai o don eh, we wal mirudu wal eh, maridu fi ono ngwazi do ine fama asalu anhu ono be husan illa wa anna maratun e eh, na palahu yani ono no ngwazi e izo ya ona palahu do don ke kaifa haluka o kaifa haluki ano mona ya to dai kai ron kuna ya pipe don kwa na enwu kai enwa wa ya sana be hadith sana anaike asbe nana mende roke hadith an fi dalil ibnu daqiq al aid daka ini hadith amma explain lan ke hadith an nara fa dalilu ala taharati badn al ha'id yani oyini anaika e onyene anaini heida enwon oni yani ko ni aida o e bara aida te ona nduri ki a to ngori sallallahu alaihi wasallam o kai aisha ka o si achono si beika o shohun mallasiyan de aisha radiyallahu anha doko ni ni haida don to ngori sallallahu alaihi wasallam doka inna haidatuki laysa fi yadu haida o e no wa waya nake dile hele ke o don o do la sira swani to he يعني أن هروج دليل على أن هروج رأس المتكف من المسجد لا يبطل اعتكافه onye na anaghị ọdịnaghị ka ọ enitika dọọma nsị lọsọ ntụ ehe ya ndị anyị sọme ọdụ chie ọ azụmọkọ ndụ mọrị sọọla ọlịsala ọ mesịrị sọ na aisha ka ekomanion ka itika fan odu وهذا منه بعض الفقهاء يعني فإن أرهو فكه دشه هنا حديث عن كاي أن خروج بعض البدن من المكان الذي حلف الإنسان أن لا يخرج منه لا يجب حنسون أوكي دو دو توه أرشي إبوان يعني دو دو إبوان توه هوني أهنا كاي أذو مكاتيت كاي أنو باتوه هونان أنو نو إسدو كاي أريدو yani ikwe no hikaye ono watu ya hunan osono esozo kaye ile anule du anyi kaye omekafara ana bika odo ga ka ono ba to ehu ni hanan ama o man do wajina to e o hori saye he o o sha o to he do so da ta mai ka en kono wa kono hu ni do wale ma bango dalika wakadhalika duhulu bado badanihi idha halafa an la yadhuluhu abo melewin ozo higuka ehuna unanyi

في الغسل والطبع والحلق وغيرها بالرداها يعني آذى يوني نك آذى كاي أذولوني نه إني كاي أني onye ìsẹ́lẹ̀ kò òhúwé yìí ọ ọ̀nyí ni lẹ́sọ́ àwọ́ ọ àbí ọ̀nyí náà àwọ́ àti ọ̀yí bread dọ́ àti ìsànàwọ̀ anáìka ẹ̀ àmọ́ ọ̀nyí náà di ìmáàmù náà wáwé dọ́nìka ọ̀sán náà ọ̀yí ní dɔki ɔsɔn nɔn yɛni ire anaika ɔ bɛ ni sun naate kɔkɔrɔ anaika ɔ kɔkɔrɔ de kuma kuma na pɛlɛ hu yɛsɔn nɔn ɛdɔ tina ni ama jɛnyɛ n'o onye nɔ na ikɔ ma maa na mɛ ɔki fala yɛ jose imamu na wawi ka ebe li min nafsiha wa mulazimatu na na oni isana wajibi ya do misa amma imam nasruddin albani rahimahullah alai onyere no nisa onyere no na ko de ka asala because asanya na ele kuro kai wa ka waru misa onde ewe ni dande o kai ondo nyene ku ni ida ka ebe ko ya suma ke sex machine na weti nehin o misa aba me ka ne onye na jiwe ni dan do shen won be ni leota onto mo sallallahu alaihi wasallam amenyi o mese batima ge ali do su na ali do ẹwà nẹ duwe ne sọ ẹ yanni ẹwà fatima ẹwà mẹrẹ náà ẹka yìí oyin ne yìí. ọ̀nà ìlú kọ̀mọ́tò náà wọ́n sàálà dọ́kà rìjálù kọ̀wọ́mù nà alànìsà ọ̀nà ọ̀nà ọ̀bọ̀dá lè hitúrọ̀ yẹn náà ẹ̀rẹ́sùn.

because abe sisa yɛ oh, ɔnɔrɔ kɔwɔmuna ala ɛɛ eh, arijalu kɔwɔmuna ala nisa ɔn oh, ini ɔdan oh, ka imare ka kɔwɔmisam kama alisa amansi yes kasi wani hadisi na nawe ke e shiyo pada yika wele aisha radiyallahu anha anabi onyoko mori ọmọ kan tó mori sallallahu alaihi wasallam ọyẹ ni etika aisha radiyallahu anha bana aye gbọwọ ẹni kaye ele sun tó mori sallallahu alaihi wasallam dọ nyina do ko man sahara ke onye na okwu mori elere ya ọba wa ahụ na-ehi wa aka na ịka ya ọba ụmụanan ọgụ onye chimchim onye gwọza ịka ba na na arịọla obe ọchịrị alụdọ kọla ndọ nwa ọbịa lụka ọla ya kwụmanị na agụba sonye na na ka na ije ọba wa ji na ka adawa na olidudu ahụ adawa wa elidu hụ ehi ọhịa na lebe ẹkọ lebe menye ya

wewosane ne manere wamani disasi choyo duwale makuma ndutanan oba wawe da mwewote <laughs> wemani me de duwonyene ebika oba ebika oba woya nwe ama go koma mobe ojoba wama ozoyele fo medo ah weli oh wawe kene ankeni bank owe oba no manu banka wana ki banka onye na-ehụ na anyị ọnọrụ anyị ewonye na anyị nye nye na ịka o isi gboo ya ọnọrụ ya dọka ya hụrụ ewọtite alwere asa ọkụ ọbanụ izami kọlan ọrụ aharịnu amadu ile ka ya onile ka ya chire n'ụka bedere ọhara ndụ dụwa nwa ahụrụ ya ụmụ amelu ka alụmbeji nke amika wee chire renu onye kwa ọja iche dọkwa ahụ agụm dọnwa tete ịgọrọ alwenye osigbo ọzọ eze ka everything you can say I go away a e, chelana man design to do reconu ile ka wechilen oyiko so onye were Aisha radhiyallahu anha to show you kai ewe ntu mu sallallahu alaihi wasallam o me bai ni tika o kene o le kunyima de che na se kunyima da mi sa sa eh e, what we do me ntu mu sallallahu alaihi wasallam o ni agbawa anyi ke enye na eyelere eyonoro ewe because problem e, anon ehonoro onorenyo onoro oro oro na osiwo yose ugwe iwe like ose ka we ne ile igwe eluka eh mi ile kere eh le ono oye gondo wa wa yesu mo no re tini he o enyi so we aworo aworo mo we aworo ona lule ka yonya na nyuka si mi ka aticho ni olere ka na ihe na ma ihe na de wachi achana kaye achenyi ushume na osukaye walote e, wa wonye wanyo ne ewere masowore osi wanya anya chenye na obodo kabelele ora odo wa manu wado mani hewe ya nuka achana osuka ta ku wo ine onu mi dawo hono na shawa wo ama enyo no dado na da chen ihe na weli sai ne yo fa <laughs> kaka achana nyi da mukum ana mehora nyi da so memi da onu wa dado na e ma la jino no wa em so that's why abọrọ ke ẹhọ nọrọ wee aka ni achan achan ọmemme achan wee si nyime ebo anaghị keje ahụ kụrịka na sewa kụrịka na ọka ọnụmehụ ha nịnịrị ahụ etan ewewe eh, na di hijab ya abi ah, hijab nọ na-ekwu ya n'ọnụ wọta dan semedọmani arijanụ kọwa mụ na ala nisa so wee ba complain ka ọ mọbe nọ wee were ka anyị ah, nyere na nama na abi ni jumat ejọ ọ na nure ka anyị adanye because of the letter again, your resistance. Oh, man, I've been let you, he don't have to watch ya. Oh, you go, I will know you in a more. Ten year, a genuine Akuraga, oh, you never know any manager or Jiji Kenne. I watch you to all those Yeah, and wife. Ten abdullahi ibn jibril ama kura ini hadise ana ke ya jandoke almutakif wama yajri minhu ma azawjihi yana na ka mitika sai sana ka ya awar ka ona ina kani on rusan doka yeleleke yani ona ke ami itikaf ini a ah, hadisa nan ke annahu sallallahu alaihi wasallam kuntu mulikana yudna rasuhu illa zawjati aisha faturajiluhu wa huwa mutakib o kare son o kare son gore aisha radiyallahu anha usan di aisha ko man dai kawai ni tikafin wa kana sharu rasuhu qad arsalahu ila mankib aw nahu e, e, kuntu mulikana sallallahu alaihi wasallam e yo nai kai o godo yani e ya no godo nai kai e ya ne nguni zane jenye akisana ika obin san fa yahtaju ila tarajjul wa tasrihi wa tasrihi shar wa duhnihi wa mati enwe onon doni gaye avale ma ko man atana da me ko hahiye da de parasisho de ko man etere de aisha radhiyallahu anha do mana o kontu muri oda kai ni kikaf ka asoni mani me yani onye no mani me yani ene resi obeke yani ehonon ebo sona biru man sanaka eneyi inano ono eneyi mulka kai wala tubashiruhunna wa antum akifuna fil masajid asuka gorowa asuru man na kawo inu malasi al muradu biha semin ere ono bi ijima ono bi oimuno eba hulosin yani no mun eba hulosin ezere ke na ohilosan ana ke oini itikab ke o mehure to hedenanan amaghịrị ya nawọ enika otinye enwu eniki okomire son eniki oshaelwe na yodo chire ya abesenen ehenyi sodaje dọkị dilelele ini hadisanan yani oitohe ọnaghịkaghị e, ọnaghịka amitika onye nwụtọ ehu ni malasi ana okay, la yajuzu lil mutakif azaba yana ka mitikab an yakhruj min al masajid min al masjid illa li hajati al insan ko rajina to yahun malasi ake ijidigi ene tuara ana ana yasman ka ene oyewara ho e bi jore tuwa fa idha kharaja masalan lil qada'i haja ijo to hedoko ne nehin arikisana ki obele ngosan nan yani moman ra metaina ne hopa na ka oho o fere ku babe wala yutilu bakaa asa ko ro mi ne idabe ijo re ku re ko sada ko ka opportunity awe an kai on me ku ne he han umon na ko me da lari ka tene here oy ko wala meta ini ihrao yani ani ka wa seleba winu malazi donc la ya udu maridan ever ne hore ne ngwade wala ya tabi ul janaza o wa sa so ku no ganya agoka esenen o ini la nai ka o bi de me no nai ka e mi itikaf ama bolan o ini o ye ko mo na wa taala dola ku ozi ge wan sanai ka a ku ozi gadan da mo da yo ke umabo okwo okwogo yani otwenwa no su ida ga e o ye ko mo na wa taala onikena a he ko morin so asana vile anaika wai nitika eze kuska wame ama anyi ele anaika o bolo anaika ora babu turao lesa anaika anyi kawanguni ihi osonon eze yoi odanaika mitika katonguni wabanguni ihi eba kubalo ne ngwazu wani ihi anam de aisha radiyallahu anha doka onumi husi yani fala tasalu anhu o be husan ne ngwaze illa wahiya maratun ehwa wa palahu fama tajlisu indahu wa ọkị ọba farahu ya dukwa ọnụ nwaazị doho sire watakulu kaifa anta ọ doho sika ọmụme ya sebi kọndishọnal ọzọ anụ ọmụme ya yani ana ikaba farahu onye nwuzika enwe ọwa dahi da ọba arụsị ọnụ nọke ọsọnọbe ile ichika ana ikaye ọzọ ọba atụ ha aki dolori ana ikọrọ ini amị chika na wee nye ọna asụsọ ọrịa ebe ahụ wee nye ọna anaghị enyi ebe ahụ jaza lahu an yadhhabu liyati bi ala ka e odonya nguto he isene ndona me ana ka engu sana wa idha lam yakun hunaka fil masjid makanu litanawul al akl kal masjid al haram o ka ana ka ezenya o ilisa in malaza ma ki masjid al haram ezemi kishin kara jaza an yahruja li ajli akli daruri ọ̀sán náà it had become a necessity ọ̀nà ọ̀hánlá àrísàn náà ta àmẹ́ta ahóni sọ́ọ̀rẹ̀ dọ́ọ̀rẹ́ bàbá àhánáìka ọ̀yà mọ̀ etikap lọ́kà wọ́n mẹ́rẹ́bìn láyé jùzù láhùn àyájá lòmù tàbíkífàtún makaron lil'itimaat fayatama wa alaihin nas wa yastagilu na bikila wa kola wa bidahak walkaka wa nahu zalin

emaani kɔngɔgɔ daa ka ilẹ̀ kɛnɛkɛnɛ ilẹ̀ ɛ e ɔnɔn ɛ e apita ne dɔn yanni sɔnna mi sɔnna ke ana yi ka ɔzɔ ka eze ka amaani nyɔ waa ka ya i ka bɔ n'o yi kɛnɛ awɔrɔ ka wa osu ɔni kɛnɛ awɔrɔ ka wa bɛ ka ma wa ke e, na ana na yani una ido agowa sumono duwasi ko muzmana wa ta'ala e wule na ido kai umma ido andai ka ere ka wa kun ana nure ke anyi necessity anyi haje anaika anyi oke odoto he yani agobe oyina mi oyina <clears throat> mi sanaika e oni dan kome enire enwan a zekai

رضي الله عنه قال أكاك قلت يا رسول الله ما أكاك إيوانتو مولي صلى الله عليه وسلم إني كنت نظرت أكاك أمي ما مكادت في الجاهلية إنو مناي كما سينار ماي أن أتكف ليلة كما ميتي كاف إلهو وفي رواية إن رواية يوما في المسجد الحرام أكوهي إن مسجد حرام مسجد إكابة قال دونتو مولي صلى الله عليه وسلم لك فأوفي بنظرك يعني شوه okatita naika wa mabo wala miaskur ba'da ruwat okpa inni enaika enne di hadith na be enne moita mai yawman wala laylan enne moita mai ekoye abika eraho ana ndoke asanara sezo ini hadith na ke ya jan oni eh umar ibn khattab ono kai ẹ̀rọ náà ọ̀nà kàyọ̀ tó mọ́rí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́sọ́lám ke ọnọ mani mọkatite dira yeni hadisa nan ke amma akamul itikaf fakad arafna anna aqaluhu yawman wa layla aka yele yele because uh, umar ibn khattab akono mọkatite ila honya arike ni riwaya ni doki arike odonya doka dira me kaya yeka enewe abdullah ibn jibrin amma me hahila noka yele eh, yele ra me kaya ka enewe hu inu mono da asimi itikaf onawe era ekoya malazi malazi ten o'clock 11 o'clock o uh, uh, twelve o'clock ya hu zekiru no do kamina miti ka de mabe okay bala yasihu an yusamma man jalasa fil masjid sa'atun aw sa'atayn mu'takiban oka ezeze yani ojere ọ̀nà ìka ọ̀yà àtẹ inimọ̀lẹ́sì àwọ̀nyà àríkí àwẹ̀wà ọ̀yíkà káyè yà ẹnìbọn náà mi tìkáàfin fal etika ọkọ̀wé sọ́nà etikaf lábùdà ẹ̀yẹ́nyọ̀ jẹ̀rẹ̀ ka anyakú na zamanan tawila ọ̀bẹ̀dọ̀bùnmẹ̀ anáìkí ọ̀gọ̀dọ̀ fa akọluhu isna asharata sa'atan aw nahwiha ele weyuhunan ona wika ọ̀rọ̀ Yọọ yawmu kamil aw laylatun kamila e ku he woro awe ka ira e ho e woro sama no ga ke awo e ureba asana bini yani opposite ka ejeni da ni shotade do me ke de onunyi ogu awe ureba ono me do ka e woro aku do hawiha abdullah ibn Jibrin o ga ke auna hawiha o do le nyangu me awa hinon because of variation in day and night ono me awa ureba or the similitude of that okay amani nyike odoman onon doka wal yawmul mutawassit isnata asharata sa okay kuya na ikawe kuya bila kana anaika ovi moderate ovi nomade onovi ekuya na ikawe awa eureba inanen doka wa melevin olabi wajibi yani itikaf olabi wajibi ya

لك وكذلك أيضا أوام الأبن إذا أين مسجدا خاصا بالنظر لم يتعين إلا أن يكون من المساجد الثلاثة أوكي إجارة أمو قتتك أنا ميتي كافي نما لشنون جان وام قتتك أنا أوكي بي واجب تراو لتوكا يابي نما لشنون نما أوكا ملشي تا أنا لا كاليان كايوا كالينا يعني مسجد الحرام مسجد النبوي أتي مسجد الأقصى daga faida nazara masalan oko mo ga te apejiwe an yantakifa fi eh, an yatakifa fi masjidan usbu'an lam yalzimhu zalika al masjid mo ga te kae ona mitikaf osonya mebi ndo bana hurehi aba ba bo toya da kae o be do ko ba bin mallaje no ona mo ga te na ba yani mallaje no akole ana ik mallaje so aben o meinan ana ka mallaje no mallaje na ka a ko jamainan agoka liannahu la maziyata lidhalika almasjid ala gairi agoka mallaja no mogatita na awo enyu banyana ikare onyi turu mallaja sa onu maina ne so illa masjid alharam ake masjid alharam fa innahu yazimu an yafi bi oke orezu gaire so kai o mani me yani oshowe ogatita na ika o maana wika ozo mo halile kona na mi itikafi ní masjidul haram wajibi awe kai kai za shi awe na zeze ozo oba ko ko o me ni malaje ọkọ̀ wọ́jọba aléhìl etikafu fi ọkùnrin wájibí ọka omitikafu ọ̀nà iná wọ̀lá ìmẹ́jì láhù àni àtàkì fi gẹ̀rí minal masajid ẹjìrì ẹ̀ẹ́zẹ̀ẹ́zẹ̀ ka ọmọ inú mallasi ọ̀sá li'annahu abdul masajid àwùka haram ọ̀nà bí mallasi anáìka ọ̀nyí banihun wọ̀sọ̀látù fi asar min gẹ̀rí mudọ́ kusala inan ọ̀nyí baniruruhun ni mallasi anáìka bọ́ ọ̀yí dẹ̀wọ̀n oni multiplication an ono demo bonya na rupada kin abo mere wa kadhalika masjidun nabawi abo mere mallachi anibi idha nazara an yatakifa fihi ijo mo kadhalika kona miti ka bin mallachi anibi lam yujzihi ghayru min al masajid illa masjid al haram o dare ko men mallachi sa ala kebe no bi mallachi anibi aki masjid al haram because arnabi wa ku sala asman kima kai ni hadithun tumori anabi hurera dawake salatun fi masjid hadha abdulu min alfi salati fi ma siwahu o iku sala inu malasha nebi o ni banihu sala anoda ku aha na bo yani uzakahe illa masjid al-haram ehu illa masjid al-haram ehu masjid al-haram mun do se o ba mi izane ka ya ku sala inu malasha nebi sallallahu alaihi wasallam ahoka ubanyan yerebe yene yantiza dile ni himalla jonto mori sallallahu alaihi wasallam do give a opportunity o salama yonto mori sallallahu alaihi wasallam sana wike mallasionon ora mani mokadeteka ona mitika vedon di option kunyo no kunyo o imenu mallajoza ona be masjidul haram so ramani mokadete yani ijono do kuna me ina masjidul haram lako wakadhalika masjidul aqsa abo melebin yani o ile kusala odore mo kadete kona kusala ini masjidul aqsa ozebe ko me ni ah odo mitika fono odo man mo kadete kona mitika ini masjidul aqsa ozebe ko me ni masjidasa aki masjideva masjidul makka wal medina yani masjid na makka masjidul haram ati medina fa innahuma abdul minhu agoka ene ibonon

agoke mallashana wa ehuna eh, onda da nikona miti ka do hure ido kono ra hame do su anu national mosque abuja ya ni mos national mosque abuja only mallafi anu ya ni to hilen enyi ubanye ana ikana ya abuja wa onyi to ra leson ha ya sanu ya nka we ka oida ana da do de nwu oda nya le decoration etela na decoration oda fe make sasana be ere ana ke owe ana be ke ọzọ mụkatịte ka ọnịbe amitika daika ọrụ ama ọ gatịte ya nwan ọdekari aika ịnụ mmarụ mma ya omen ọkwụrụ abi wajibi tụrụ ile so ọdekari because wele umar ibn hotob mmonosi mọkatịtọ nọ ịnụ mmonosi ịnụ mmarụ mma ya ama ijọra abịa nwụ islam ọizọbi nọ na ika ọka akọ na ame danyi ka ntụ mmiri sọlọ alaihi salam agwụkwọ dọkọ na ame ntụ mmiri sọlọ alaihi salam dọkọ chọbenu ọ̀rọ̀ ọmọ kàtẹ́tẹ́ ẹnu márùn-ún ayẹ̀ láìka ilé odi kọ́ ní bá wọ́dà àmọ́ ọ̀rẹ́ bá wọ́dà ọ̀rọ̀ àdí islam ẹ̀rẹ́kùn yẹn ọ̀yọ̀ ka ẹ̀ ọ̀bẹ̀ lọ́yẹ̀ wọ́dà sẹ́nu ka mọ́lá kàkà máa omi kà máa jọ kàtẹ́tẹ́ mi yẹn ọ̀rọ̀ ọmọ kàtẹ́tẹ́ ìlà yọ <laughs> wà ọmọ kàtẹ́tẹ́ ìlà dúró àdí islam yẹn ọ̀kàtẹ́tẹ́ ìdánú máa wọ káwẹ́rẹ́ àdí islam wà kàkà wà mọ́nisẹ́kẹ̀ hẹ́yà ẹ̀rẹ́ náà ìkẹyà amúkọ́rọ́ bọ̀rọ̀ ọ̀rọ̀ àdúmọ́lẹ́sì david iwetun doka wa man men wara ad islam ọkati tọnọ koko isọrẹ ama wara islam do islam ana kọwa mọkadẹdẹ kaye eyi ọla amẹrẹ ba o wa si mílíọnù nyaa wa wara kaka ẹmẹrẹ wọn ọkọ wẹdẹ gẹdẹ afọ amẹrẹ ba nínú mẹẹ ọyẹ ana ọsọnà bi anyi iná katitẹ anáyíká ọdọ ọmọ ọkatitẹ doka so inshallah umuri wa maki yetuwi kana be hadisa ana ke eh safiya bint huye odo yani inire inilai itikaf ore bin yani oyin donye ne omi minyangu ni hoba ni malasi ibere sabile na ke arwen ne reka inire ke safiya ono mani to he ni hadisan ke oni honto muri sallallahu alaihi wasallam ni malasi sɛbili ana na hɔɛ ni ka ana yi ka enilɛ ɔnɔ ni inshallah eva ka dɛnɛ muri ɔfun mɛ ye yeju eh, tuli hadisi ɔnɔ na tɛ irani aka enilɛ ye ɛ hadisi huzaifa ibn lehman omuri osi yɔnɔ de koko sɔbɛ omuri osi eva jɛzɛn de ya entertain ni question biiznila naam anyi ɔnɔ ni question omuri osi so that abe ɛnyɛ de ya wa aleykum salaam. <laughs> Naam. Naam. Okay. Uh, unto Mori sallallahu alaihi wasallam oh man in form of ash eh, what can I handkerchief around unto Mori man to ato we de la to nura eto man e, je nye hu na odonye nwa akusara eh, mi ala nka eto nura no yo zamile udo zibeka ee eh, wanyango man si handkerchief ahụ na ndụ ma ntụ ọdịta E reduce the heat bewa ijanye ndure ka ọlọmọ lure ka ebe ijanye ma mọ ko iná sí bekẹtẹ agókèrè tá rúgbè lure ka wèé tẹsíwá rúgbè wà kúmọ ní mi bè lúwà bẹ lóka ìmọ̀ ọ̀nà islam o hizi palaki onto musa sallallahu alaihi wasallam o mani humra anaika o nyanaika ijeni o si sibe ka gusala onoke aisha radhiyallahu anha o shawaya ndaisha radhiyallahu anha doko ni oni oni ni heida donto musa sallallahu alaihi wasallam doke heida na ebon wanoya oso non o jonye hunire tanana tɔɔi kalbala onto muri o mani joche ka o isonyo bedo mi o jonye na, tanana tɔɔi kalbala daka adanya ngusi si muri aga ko adanya ngusi bekete su ala agoka ile na nan ala me kon anda ka ku si beka so da adu malazi dana to ile tawe hinan ile si beka ile to no mana to ho no karbala e ku di kutu eh, ya usen na to ile to no ni beda we to iran awliya eh, ne oro oro acho dai ka hinan ka so on to moriyanan dole mani me eho an kaji ba monon de to won wala ma man de te yani ni ndo mi ka iji ma ku sallan convenient me ba maduwa ka isa ka subhana eh, ala ni ko ka subhana rabbiyal imam hura ku eh, be kete o ne se se akoka e to won rabadagi onye go ndala ni je ba to imam hura ka ah be wa e, ke to won na se le mo si be kete ku

نعم أنا ك أيش بأعمل هذا أنت مول ni yawa sara b'a mɛn o la a bɛ n nɔ. anyị ahụ lenye oke ebe a merọla ahụ oke anyị zana akịsa merọla eso ya mmadụ wee kwụdụkwa ewechi mee ma ọ ọ bụ ya dịka ọkụlụ muskerin haram abisana ka ọ merọla haram ọmịn ama anaghị ka reaction an ọ mewe ekele ndị ọzụza ụmụ eri oke ndị abonye ah, ahụ na ka anyori ah, enya atu ah, awuda ka we atu biya we holen don no min ka ba melodan sana ka ba bu hono men fala basu bizalik eno meka amma na ka ba melodan do kwa kwa do kwa ka kene kene yoda oye ko eh asana wallahu ta'ala ala wa alaikum salam naam naam ee eh, muzi ka ọzọ kọrọ sọdọ ka idadọrin ebe enweje na ẹsẹ ẹhụ arụhọ na wele akụ eh, eh, ahụ waba arụhọ a ọdụ okwu mọdụ na-etu ọsị mi zajar wọnye nka ke wọnye nka ye onyeje ọnụ anụ wee kidadọrin gbọlọ ya na bemiri dada but ebi haram ọ bikọ sọ wele ntumori sọlọ alisalam ọna ikọrọ ta ntumori sọọlọ alisalam ọkì sọlọ alasọ hebukum kusalaye ọna họwa ọni don tumori pẹlẹ awuda nan ama ebi haram ọ bikọ ye eh, asa kusalaye ọdọ ọrụ ta dosu ọ igbọdọ ọ letu dada ebi haram ọ bikọ dọsi dada agogo ẹwọn ọjọ wọn dada ẹbẹ kata wọn agụkọ ala yẹn wà láyé dada ọna ndúlẹ ka onosi yẹ ẹhùrà mi dada ọha adúlẹ kọdọ banyọ mi dada ọ igbọ onosi yẹ. ele atụrụ because of ka ele wili igwe ji enye tere ji ele ajikuru daka e, ya ama nrekọ ya ehi ebe ajikuru ọrụ ọrụ ya so ana ya enyo na ọrẹ sọwọ kanyo onyi enyo enyi e, so ni dọ sọwọ dado olewa ẹhu na wa dado wene do bagala ụdọ a wọnyi dada enyi na anyị dada nta dɔw bi da bi numu lɛsin alihamudulilayi ɔmu ayi wa si dada la n'o ne le tiɲɛ tɛ nso da yɛ yɛ na do da lɛ ni mɛ ne kɔ fɔ ma association dɛ ayi k'a lu sun yɛrɛ bɛ i kan maaleykum <laughs> salaam. naam. ee eh, ana wike akwụsịla dọdọ akwa maska ana metere hukekere ọna wike ọrọ ka da ka ewuke na awọ adaka wisala wa kọna wen dure ki problem ana la nyenye ala nyenye no late wa kusala na wọrọ ka ọha kusala da sa ko yeko je that is why kike we na ka because ntu mo na oka kullukum yunaji rabbahu abola bilis ko na gero morian so da wa ka ona wonye nguba ngol ne siren o ko wa ka o je aika at on hearing

ọ̀nà kàkẹ́ sẹ́nu sí yẹ kí ara mẹ́tàhùn sálà ọ̀nà bí ọ̀ìmí ya yẹni ọ̀ìmí si yà mẹ́ àgùwé ọ̀ìsí mẹ́kàzẹ̀ nẹ̀yẹ́ inú mà wọ́ yẹni ká dídì súnà ẹ wọ́n ya zọ ọ̀yọ̀ dàdádà ká amọ̀nì <laughs> mẹ́ta yẹni ọ̀ìmí àsùkà nínú jama yẹni ká so ọ̀ìbá ká na wọ́ àká àsùkà àdúwà bá wọn ní sáìrè nǹka adile

نعم نعم اوكي question papa ka inya tunitis na ama nanya cheche wanya ngo tano do wakamala ka inyo ka na no avin inya na ka a awra mala lovin enyo ka ka ma ni ka la aw ka ina alma utahir la yunajisu shay'in on enyi se ba raido te e obe ijo chenori chi e ngona kai o za kunya mka ka inyi asone then uh, question na ho we e na miniti ba me na ada ho do de ya e ke na do zire hi ozo nyam sire he wa na ka eme ma me enyi sire ku ni re en oye wa na ka bo la me like ave ase men de onye bare o atana enyi omekwete edo o yose jodan one nwazi like yeso ye yosen oyeko so wamane wahosika onye nwụrụ ntenye onwe mmemme ọka oke ave azoji oikukwe dọta na ọ abịa na ikai akwokwere ọsahụra meka that healing ome ọhụrụ me na enye mekọrọ onye siri ihe ọdịna ama onye siriku na nyemba ka ahụ ka he abịa enyo na ọ na-ajọ anyị don kuku tuda <laughs> ka wani shahu ebe jiri gana nwụrụ ija na ka ọ nakiri ya is not available wallahu ta'ala ala wa alaikum salam eh, wani salam kọlọ ayi na wẹ lọla tọjú tọ ní ọdún tọjú ti dé lọla ní ìjọ ọmú náà

wala ok gbẹ́yẹ̀ náà ó bá Naam.

nka wala mu kadde ko wayungne jana wana ngwa be ngwa ngwa wa so iju we ju lo ka ba nyi so ba se do hiku abo koko koko ya to duwe je kwa o duwe do wa shawo peta then uh, eh, oimi walimatul qur'an yana ke azame were oy ku qur'an anyi senya naika e ya ni nyomeka ozome ama agoke okay.

ɛhunan imam nadudin albani wele ni akamu janais ɔmo akara ibida ɔke anyi wakuli ibadatin atlakahu shar'iyya ya abi bada na ika shari'a ba na mani na wa kene wa me hunan akwa mi la ilaha illallah dɔdɔ ka hunan ka ye ju wes ka ye ɔnna wɔnan na osi wɔnan na wes ka wabɛ mi la ilaha illallah 429 kɔnɔ wa sɔ there is a problem here then a number nɔ na ne man se tɔ. ọtụ mori ma ndị ọnọdọben ọnọjiwe ike ami la ilaha illallah nọmba ndị basị tụwa na izire hụrụ that is where the question lie then oimi ohi dozo hinai dozo ka omori ọmọ ịzọnọ na ya enyo meka ka ọnọ dare hinai n'ime onora ka ni

wẹ́ẹ̀ sọ́ọ̀nyìn ọmọ arú yẹn nọ́nù àwọn àna dàyà ọ̀dà àrẹ ọ̀n dèyí lò ànkàbú yẹn nọ́ọ̀ ten thousand. kò sóò ilẹ̀ ọ̀rẹ́ náà ìka ààzẹ̀ ẹ̀ka mẹ́ àmà ìjọ́dọ̀ ọkọ̀jú mẹ́tọ́ ọ̀dọ́jọ́ ọ̀chẹ́ dọ́mẹ́ ilẹ̀ ilẹ̀ sundọ̀ become bidder. and ẹ̀wọ̀n náà wọn wọ̀rọ̀ pé òkú mórí ọ abstain away from ọ̀nà níwèé kakọ̀rọ̀ náà wọ́n láyé àdáná ẹ̀wẹ́rẹ́ wòlímà àrà akọ́ àṣẹ adaba mwalima yana ida yoyo kutu arwa na anaika kewo no doyo no kam walima nan umulio <laughs> jewe ikana eke he walima we 50000 ohe ko do serious en ata ndo ase wa mi sado ase wa he sa da arwa na ku me am walima that's man ka ba using iso nile no le na akwụkwọ thailand wa harewa wa hiniko wa hibiscuit wa water ya he akwụkwọ wa is come do se ba hera bo ejo wa se bo hera ho le ka o ka we ke ba bo la le wa hi de na to se le wo ko ka hi de bi na wa ka bo la hi de na o e ko ma ni me ji na za ze man bi de ben amado ro ya to out of ayohi ne ko mori o mi ni mo no no do ro le we won do wa me lele enwon me asai ka enwon ka ta o se me asai ka una de ke lele men asanan falaba su bizalik amma jaza kura ajo ce sarra bid'a da bari bid'a wallahu ta'ala alam ayyuka kita last question time musu na'am na'am

yani awese banwa imere banwa enyi sana unana enyi sini hetano ba, ano lawa ale anaba sesu watu wala ona ndule ki idul fitr ala ale ko na ora ko kono nyima we ne han fala basu bizalik enyo meka yani idul adha oni kan onyi aya mutashrik asman ke onto mori sallallahu alaihi wasallam meka darwa yani de ho yepete then eh ko jana ho wawe oda kuna file sawo stete

asa maybe wewe kawa kusala je wa ha kwa ta doa ka ho seuka ma ma wa kusala kwa ta si je ba ana receive wa hai Hadis, ana hadith daif hadith daif awe eh ma ma Hadis, ana waka hadith daif awe hadith ana Hadis, daif eh so la yuflihu lil hujja

omori kata do wale ba chere do ka ola wi je ba nume kwa wi nehi oye ko to na to ya wi nanen wa oji we like where je we like nowhere they will come والله تعالى اعلم من اويتي انك دمنا داس ما يفعل سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك